إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي sallallahu alaihi wasallam ẹgbẹ́ àti pẹ́pẹ́ lónìí a sọ tẹ̀sílì wa a sọ lẹ́nu rọ̀ kọ́lọ́ jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ayé lálàáfíà lórí ìdára torí yíma láti tó bẹ̀rẹ̀ lọ́wọ́ àná rẹ̀. Gẹ́gẹ́ bí ṣe sí wa, a sọ̀rọ̀ lẹ́yìn tí sókè lórí tí ọlọ́run kí àtìmẹ́fà ní àárín ọjọ́ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àbí ọdẹ́díẹ̀ ní àtìmẹ́rẹ́. Abẹ́rẹ́ tẹ̀sí lọ ní two thousand thirteen ní mọ́sálásí aláké tá a pè ní sẹ́yìn. àwọn oníṣẹ́ rẹ̀ jẹ́ one thousand one hundred and four. lọ́dún yẹn la sọ̀rọ̀ nípa ọ̀pọ̀ tí mà ń rọra kó sọ̀rọ̀ lórí the science of Quran àti the science of tafsir ìmọ̀ tó ọmọ Quran àti tafsir lẹ́yìn bàbá sọ́nà àtúwáyà àwẹ̀ èyí tó wà ní nọ́sọ̀rọ̀ bàbá àyà one hundred eighty three a sì sọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lórí ẹ̀ ó ti di tí àwọn dọ́là tí wọ́n jẹ jáde ní jáde ìgbìmọ̀ Ìlọrin lórí ayé àyè. ṣe wà yìí. àti ẹ̀kọ́ agbára yòókù agbára yòókù yẹn náà lágbára tí a fi sinmi ní àná àtùmọ̀gbà náà lọ́dún tí bọ̀ pẹ̀lú ìjọ náà ṣùgbọ́n tó gbọ́ ọ̀pọ̀ mọ́ pèsè pé ọba lásìkò díẹ̀ máa fẹ́ báyìí bẹ̀rẹ̀ ìdí àgbàdo àwọn ọ̀yẹ́ àtàkùnrin lọ́dún tí bọ̀ ìṣe ọ̀pọ̀ lọ́dún tó fi ẹ̀mí lẹ̀. Semuanya rahasia tidak ada ojú ọ̀nà tá a mú kan náà ní tafsir Qur'an bil Qur'an tafsir Qur'an bil Hadith káfí àyà Qur'an kan káfí máa túmọ̀ èyí tó bá jẹ mọ́ àbí àti kàlẹ́ tó sọ̀rọ̀ láàyè sọ́lá tó bá jẹ mọ́ káfí ojú ọ̀nà tá a ń gbé náà nìyẹn torí ẹ̀ fẹ́ pé tòótọ́ ní bí àyà kan tú ojú ìkọjá mẹ́ta sí mẹ́rin ní sọ́lá tó bá jẹ àṣùgbọ́n àwọn àyà kan ti tú in conference so wọ́n ti wọ́n ti wọ́n ti ní two hundred abẹ́ẹ̀kọ́ ni lẹ́nu bàtà bẹ̀rẹ̀ so ahmed bíi tẹ̀sílẹ̀ kọ́ra ní kọ́ra tó náà ní ìlú náà tó dáa mẹ́ṣà àbá tó àtàwájú bá kọ́ra yọ̀mọ̀ yá ìgbà ìgbàlódé gbọ́ ṣùgbọ́n pẹ̀lú pé sọ́mà ní kọ́ra ó ti bẹ́ẹ̀ nù sọ́ra tó bá kà tó náà lẹ́ ní àfẹ́lẹ́ pàtàwájú nù sọ́ra tó bá kọ́ra tá a kà ọ̀pọ̀lọpọ̀ àyà mi àti fọ́ọ̀mù àpọ̀lọpọ̀ tó a ní máa dúró pọ̀ lórí ẹ̀rọ ìṣàlùmọ́. agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹ́ kọkànlélógún kálá mẹ́nuba bàbá rẹ̀ àwọ̀ òun náà ní ṣíṣe oríṣiríṣi báwọn ló ṣe jẹ́jẹ́ mẹ́rìndínláàmù àti ìṣesí wọn àti ní àwọn èèyàn fún sí ọ̀nà mẹ́ta káàkiri kan mọ́mìnì tó jẹ́ ẹlẹ́sẹ̀ kan ó sì kú lórí tàwí lórí ìmọ̀lọ́dọ̀ kan. Àwọn ẹ̀kẹta àwọn tó lọ pé wọ́n wọlé bọ́ àwọn òní ń lọ iná kó ló ń bọ àtẹ́nà. Àwọn tí a jẹ́ olùgbẹ̀rọ náà ti ń tẹ̀lé rè. Lábẹ́ ti káàkiri yẹn aṣọ ìṣesíbẹ̀ tó gún tí ọ̀rọ̀ bẹ̀rù wọn nínú àwẹ̀. Alákọ̀ọ́kọ́ bẹ̀ yẹpẹrẹ yóò bu àwọn káàkiri dárò tọ́ba bí ìgbà ní àmà ẹlẹ́ẹ̀kejì wọ́n máa gbogbo ìjọ ìgbà ní àmà pé ìwé àwọn àwọn máa ta o wọ́n máa ti gbé bẹ́ẹ̀ gbàgbé láti ṣe ọ̀rọ̀ gbọ́. ẹlẹ́ẹ̀kẹta ojú wọn rán lẹ̀ tí o tiẹ̀ nílé parí rárá nítorí ẹ̀rọ ọ̀jẹ̀jẹ̀ ẹjọ́ ìgbà ní àmà náà ẹlẹ́ẹ̀kẹrin ìbẹ̀rù bo ẹ̀mí wọn ní ijó àkójọ ẹlẹ́ẹ̀karùn ọ̀nà ni pẹ̀lú ìyẹ̀wò tọ́ba wọn tó ti bẹ́ẹ̀ ọlọ́pàá ti gbọ́ láti ká àwọn ẹlẹ́kọ̀ọ́ máa ń mọ̀ bọ̀ lẹ́yìn tí wọ́n ti di àjàgà mọ́ lọ́wọ́ àti lẹ́sẹ̀ ẹ̀kọ́ bàbá náà yẹ̀wò ẹ̀yẹ. ẹlẹ́ẹ̀kẹfà nínú tí ó ṣẹlẹ̀ láwọn káàkiri nínú ẹ̀kí àná òun ó sùn máa bá gbogbo kálukú ní ọjọ́ náà tó kìí pé ǹjẹ́ wà láàrin èèyàn sí orí sí òòrùn kò ní ju mẹ́lò kan lọ mẹ́lò ló dé lábáwá wọn a máa tún sí máìlì káwa náà lò ó báyìí lásìkò èyí ẹ̀yìn náà pé ìdókòlè tí ọ̀pọ̀ àkọ́dọ̀ rárá. díẹ̀ ló ju kìlómítà kan lọ. níbi èdè lábáwá ti mọ tó máìlì yẹn sí ọ̀pá àti wò. Bẹ́ẹ̀ ni ká kí sọ wá ń parí. Àwọn sàbẹ̀ ìjọ sọ fún àwọn bóyá ọ̀pá àti wò láti sára ìlú òní àbí máìlì ẹ̀yọ̀ kan. Èyí ó kó sí ẹgbẹ́ kó sí ẹgbẹ́ lọ́rọ̀ débi tí sánmà àkọ́kọ́ wà lèlè àti ìgbéyàwó débi tí òrùn gàgà wà síbẹ̀ ìnira láti rẹ̀ èsì kékeré ẹ̀rọ tí wà ní sẹ́gbẹ́rẹ́ ọ̀sì ẹ̀rọ tó ẹ̀rọ olúmi ó fún mi lérè lọ. ìdébí ẹ̀sìn bẹ́ẹ̀ gbẹ̀jẹ̀ Saudi ó fún mi ti bí lọ ti Kánò gan lẹ́ẹ̀lẹ́ẹ̀dẹ́rẹ́ lásán ó fún mi ti bàdàn mi lọ dáṣọ ẹ̀rọ jọ́kàn mọ́ra ẹni wọ́n ti gbé sí ibi tí wọ́n máa gbé sí ibi tí wọ́n lọ wẹ́yìn. wàhálà nígbà tí ibi délé kò ti jẹ́ half boil. ìṣẹ̀lẹ̀ ayé wọ́n tètè sí gbogbo ẹ̀kọ́ mẹ́jọ pàdé kálukú ń sọ ní pẹ́pẹ́. èmi ò gbé ọwọ́ àmì ìgbéyàn gbé ẹ̀ sí lọ́dọ̀ òkúté. kápá àmì ẹ̀ ló sì. ìyẹn tó wá kiri nínú pé kí ló wò ó súnmọ́ ẹ̀yìn agbárí níjọ́ tí òkun òkú kálukú ní ọ̀rọ̀ àti iṣẹ́ ẹ̀kú rẹ̀ bá ṣe mọ́. ẹlẹ́ẹ̀kẹfà nínú ìṣèlú tí ó ṣẹlẹ̀ sí àwọn káàkiri níjọ́ tí wọ́n bá wọn dàbí pé ẹ̀sìn àwọn kò jẹ́ àforíjì nọ̀rọ̀ ju ọlọ́run. ìgbé ayé yẹn ti tọrọ àforíjì tí wọ́n bá ti bá ti ti ọ̀dà wọ́n sì dábàá kó bí àwọn ọlọ́run ọlọ́ba àdìgbẹ́lá sọ fún ọjọ́ ìwé wàyẹ̀ ọmọdọ́kú mọ̀sáàtù yóò ní sólè kúndìrì mọ́ nígbàdùnkù ayàbẹ̀jìlá. Ìjọsí àdìgbì ọ̀sẹ̀ rẹ̀ gbé ibi níṣù ní àwọn ọ̀daràn káàkiri bẹ́ẹ̀ kó sì máa ti lọ́nà yóò ní sólè kúndìrì mọ́ láti bí ibi níṣù náà. Yẹn ni wọ́n ti àkàkọ́ bí àánú ọlọ́run tó kọ̀ sàánú máa ń gbà tí ibi níṣù lórí lóko sí àánú ọlọ́run lè ṣe wọ́n máa ìjọba ẹgbẹ́ náà kọjá àbùkù wọn sọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀ pé kọ́sà lọ́n bá ìjọ àdìdì wọ́n wá sí mẹ́wàá bá wọn bẹ̀rẹ̀ èèyàn náà jẹ́ lórúkọ ẹni ẹni ẹni jáde kó di àná lọ. ẹlẹ́ẹ̀kẹsàn-án káàkiri ọmọ àtàwọn ìjọba ìlú kó ń sí kó ń sí pa kó ń sí di ewé ni òṣìṣẹ́ ṣe náà ẹlẹ́kẹ̀wà gbogbo sẹ́ẹ̀rí tó fọkàn sí yóò tiẹ̀ tó láàánú òǹtí ẹ̀tọ́ láàánú tó òǹtún sí eré àbúrò sí ìjọba rí àbúrò sáàánú àwọn èèyàn kan tó gbé ẹ̀kọ́ owó owó òní ní láyà kankan wá ìjọ náà ìjọ náà kódà tọ́lọ́ bá fi ìrọ̀rá rẹ̀ lásán kan ìgbé gbogbo tó ṣe ìsóni ṣe déédéé ọ̀rá tí kò ṣe fún ọ lọ́rùn pé kò ṣe déédéé ẹ̀rọ tọ̀rọ̀ àtọ́nà sih fún sih ṣe fún wúrà ẹlòmíì ní nàbàbà mílíọ̀nù lókè àlàáfíà mi yọ̀ọ́ nà òkùnrin ọ̀nà yọ̀ọ́ nà òkùnrin ọ̀nà. ẹnìkan lọ àwọn ọmọ ṣẹ́ ẹ̀dùnmọ̀ ọ̀túnmọ̀ ọ̀túnmọ̀ ọ̀túnmọ̀ ọ̀tọ́yọ̀ obìnrin ti kí ní fún àbá rẹ̀ náà àbújá wọn ti bá òun gan tó ń fún kébìrì tẹ́sì tó ń ṣe yọ wọ́n ti two million tọ́lọ́ ti ṣe kan lọ́yẹ́ pé wọ́n ní wọ́n ṣẹ̀ ilé ìgbé lọ sí amẹ́ríkà wọ́n ṣẹ̀ òkè sí ìṣọ́ọ̀tì ẹ̀dá ọmọ jẹ̀bi jẹ́ bá fún fún ní kébìrì òun sí ìgbòho sí tẹ̀wọ̀n ìjọba jẹ nígbà náà sì ní three hundred thousand ló bá nìkan òjò lọ yọ ọmọ three hundred thousand tí ìwọ́n ti ọ̀sán náà àtàwọn olùdàgbé láàrin àlàáfíà ká ń lò kò sí gbowó rà tọ́lọ̀ dákun wọ́n sọ fífi àfi àwọn aláwọ̀ láti ọjọ́ tó gbàtọ́ bá gbà ládùúgbò ìrìn ọlọ́run tọ́lá tóbi ọlọ́run láàrin rẹ̀. ẹlẹ́ẹ̀kan pàtàkì ọ̀sẹ̀ táwọn káàkiri ìyẹn jíjà ni kùlà nínú náà ọrọ̀ àti ọ̀tá ara wọn ìwọ́n ló kórìí bú wọn ìwọ́n náà ní tiẹ̀ ṣe ni. ṣùgbọ́n àwọn ẹni ọlọ́run táwọn èèyàn sì lẹ́yìn ọlọ́run àwọn ẹni kò ní sínú náà kò sì ní sínú wàhálà rárá gbọ́dọ̀ bá ti fi wọlé lè wọ́n kàn dáhùn ní ọlọ́run náà lọ́mọ sí sínú àwọn ọ̀sọ̀lọ́pọ̀ ọmọ sí àwọn. oríṣiríṣi ìyẹn níjà làwọn mẹ́nuba láàrin yẹn tí ò ní sí mẹ́nuba tí wọ́n ní sí. oríṣi mẹ́fà kódà a ní ara àtẹ̀mí lọ́sùn di ìwájú ọlọ́run láti kí àwọn bá dé ará òní ẹ̀mí ló kọ́ bá ẹ̀mí náà lọ pé ìwọ ara wọn ti ló kọ́ bá ọlọ́run wa náà mọ̀lẹ́ ẹ̀ka sí tọ́lọ̀ parí dá tọ́wọ́ tó kọ́ ìwé àtẹ̀wọ́ ìwé ga èèyàn méjì ìgbà ń bẹ agarada orí ìjòkó lọ́wọ́ kò lè dìde ṣùgbọ́n orí náà ìdán bẹ àbára fáànù ẹ̀gbọ́n bẹ dáadáa àtọ́jú. ẹ̀tọ́rí náà wá rí èso nínú ọgbà ọlọ́wà tí èso tiẹ̀ èso yìí ti da ọjà bá lè jẹun. ṣùgbọ́n àìlókun olédèkùn olùdíje lọ́wẹ̀ ìkejì ní à kí ni a ṣe fọwọ́ mú ṣe ẹ̀rọ lókun tó tí wọ́n sáré ìdarí tó ń wò ní ìdarí lọ́wọ́ náà bá dà kò lé omi lórí gbọ́yìn ọkùnrin mi kò ní ókú mi lórí àjọ àlọ́ wà tó ní ọgbà lọ́ba wà fún ìṣòjẹ́ táwọn wáyé sẹ́ni kan lọ́jọ́ ìlú náà wọlé àmì ìlú náà lọ́jọ́ ìlú kọ̀ ara ò lè dá ṣiṣẹ́ láì sẹ́ni bẹ́ẹ̀ ẹ̀mí náà ò lè dá ṣiṣẹ́ láì sára bẹ́ẹ̀ kọ́nà kọ́ sára wà wọ́n jẹ́ ẹ̀mí wa ara wọn kà kó wọn àwọn ọjọ́ ìdá ẹlẹ́ẹ̀kejì náà ló ti ṣe àwọn káàkiri wọ́n máa tàmá ọmọ ní lágbèrè gbé á ah, àwọn ìbá ti padà ní ayé táwọn ọlọ́run tó <laughs> kò sí ètò tó ọlọ́run ti sọ wá ibi wà lọ́wọ́ àádú wà lọ́wọ́ rúdú làádú ìmáàlú àlèkò tọ́lọ̀ bá dáhùn padà ní ayé èèyàn ní obìnrin wọn ti ń jẹ lẹ́nu lọ́mọ àbájáde ọ̀sán tó bá fẹ́ẹ́ fún ọjọ́ ìtọ́lọ ni wọ́n máa ṣe nígbà bá tún délé ayé tẹ́ torí yóò lè lójó lé ayé wọ́n tún gbàgbé iná wọn tún kó sí wọ́n lọ àlejàrà àwọn oṣù káwọn tó sọ̀rọ̀ ẹ̀gbọ́pọ̀lọpọ̀ náà wọ́n sọ̀rọ̀. ẹlẹ́ẹ̀kẹtàlá òun náà ní ibi ọlọ́ọ̀bà ní ibi ọlá àwọn káàkiri wọn kó rẹ̀ ní ara àwọn níjọ náà. Mungkin ìgbéra àwọn wáyé àdìsí láti àwọn ọ̀dọ́ àdìlá yìí. ẹlẹ́ẹ̀kẹ́ńlá gbogbo ìgbà gbogbo ìṣẹ́jú wọ́n máa ṣe pèlè àwọn tí wọ́n sọ wọ́n lẹ̀ ní lágbájá sí ni o olótorí bọ̀ bẹ́ẹ̀ tó ná torí bọ̀ o náà ló ń rán ọ̀rọ̀ bá o bàtà ìsàn sí o máa ń kékeré kékeré ọkùnrin tó tó o ìjọ aláàbí bá wọn kọ ọlọ́wọ́ bá wọn làánà rẹ̀ ọlọ́wọ́ bá wọn sẹ́yìn lé ọlọ́wọ́ bá wọn ní àjẹ gbogbo ń tọ́wọ́ àwọn ìkọ̀rọ̀ àwọn wọ́n jẹ tiẹ̀ lọ́tọ̀ wọn náà jẹ tiẹ̀ náà lọ́tọ̀. nínú ọ̀sẹ̀ ti òun náà pé ọlọ́wọ́ kọ àwọn káàkiri àti tí ń fẹ́ wọ́n fẹ́ jẹ nǹkan ni wọ́n fẹ́ mú nǹkan ni wọ́n fẹ́ ti báyìí nínú tó lè kù wọ́n lára ọlọ́run jẹ́ kẹ̀kọ́ ọ̀sẹ̀ kódà bí a bá fún omi omi gbóná lọ́nà òwò wọn bí a bá ń wá oúnjẹ igi ẹ̀mú bí yóò gbọdọ̀ pẹ̀lú sí ilé ayé ni wọ́n tó máa jẹ wọ̀ wọ̀ ọmọ àdúgbò bá yóò mú ebi kú láàbí bí ní ní ìtòrí òní rọ̀ lọ́rọ̀ kan níbi ìdílé wa pa ọ́. ìṣesí mẹ́ẹ̀ẹ́dógún nìyẹn ta ni ó wà fún àwọn káàbì lẹ́yìn ìgbà náà làwọn bó síbi ìrẹ́lẹ̀ kejì àwọn ọ̀rọ̀ kejì wọn lẹ́sẹ̀. àwọn olùsọ́ ti lù wá ní àwọn ọmọbìnrin ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ ni wọ́n kò sẹ́ sí ìṣẹ̀ṣẹ̀ ẹ̀tọ́ náà ti borí ẹsẹ̀ rẹ̀ dì láì di àwọn làásọ̀ lọ́dà ọjà ọba ló ń lọ náà wọ́n mi tó orí tẹ̀lé kó wá sí láti tóbi ọlọ́run láàrin. lẹ́yìn ìgbà yẹn wá sọ ìgbé irú òun àwọn èèyàn wọlé alákọ̀ọ́kọ́ ń ràn wọn iná làwọn tún yíyọ sàkà kóró fún ti gbégbé yíyọ sàkà àbí yọ ṣùgbọ́n kì í yọ pẹ̀lú ìṣirò ti yọ òkúrò tó yẹ kọ́ yọ nígbà tó nígbà bọ̀ sí náà ni ó gbé ìṣirò lé ní kò sí tó burúkú ju iye tó yẹ kọ́ ọ yọ lọ́wọ́ tọ́lọ̀ bá rọ̀ lọ́rọ̀ lórí òye sí àwọn kan ní ìtàn dúkìá rẹ̀ ọ̀wà òbí ẹgbẹ́ gbà. Ah, gbà ní ọkọ̀ kọ̀ọ̀kọ̀ tí kọ̀ lè mẹ́ iye tí o ti kọ̀ lóhùn ni wọ́n á fi sòrò náà sára bọ́wá yọ lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣàlàyé. ṣùgbọ́n ìgbọ́n oṣù mi lọ́dún sí lọ́wọ́ ṣe é sí kó o sì mọ̀ pé o ti yọ pé ọ̀rọ̀ wa yọ bẹ́ẹ̀ lọ kò ṣe é lọ́wọ́. ìmọ̀kọ́ wa yọ ní òun ṣe ra rẹ̀. ìrántí àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n jọra lójú ogun ní wọ́n báyìí apá ló ga sókè yóò wu àwọn èèyàn táwọn ẹni òní káwọn sí lọ́ba ìwájú ọlọ́run ọlọ́run bá nìkan lórí gbogbo ṣèkúṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀bẹ ọ̀hún àwọn olóṣèlú kí wọ́n bá ẹ̀kọ́ nígbà kára wá ti dé yìí má báyìí kúlà àwọn lọ́yà ní ọba jẹ ní kẹfọ náà ó ti mọ fún wọn lanet prospect lanet personnel káàdé bá mi wò wò wò sọ̀rọ̀ wò àwọn ọmọ ọ̀bẹ ọ̀bọ̀ professor professor tó yẹ pé wọn bá ń tí ọmọ náà ní ìwé tí ọkọ wọn gírèdì ní ọdún professor ṣe apá ọ̀gá sókè òkú ẹ̀kọ́ rẹ́ẹ̀ sí pàdé lọ́rọ̀ ní ìdílé láì láì láì sí láì sí ìpò permission wọ́n lọ́wọ́ sí professor lọ́wọ́ sí ìpò permission mo kò kọ̀ bàdé mo professor ọ̀dọ́ tó kó mi ẹ̀ ọ̀dọ́ adájọ́ lẹ́nu kankan professor mi ara kankan búrò ní agreement time. ẹnìkan sí bẹ́ẹ̀ tó kọ́ àti ìjókòó tó dáa ó dáa lọ sí ìrọ̀rùn rọ̀rùn rọ̀rùn mi bí sì mo mo bí sì láti gbàgbọ́ ló sì ti lórí ìyá rẹ̀. Táyì bóyá ìdí ọmọ ọlọ́ba lọ sí láàbò lọ sí pàdé mi. Kọ̀ọ̀kan ojúmọ́ rárá ìlú àwọn báyìí kálukú ó níbi kálukú máa ń ṣe kàkàkùrù ẹ̀sìn lọ́dọ̀ àṣọra lórí àdìyà wọn. Ìkẹta àwọn àwọn yẹn kò sọ́ọ̀tù ni wọ́n ẹlẹ́sẹ̀ ni wọ́n ọ̀nà ní owó gbà. so nínú wọn ṣe pé iná ń fi ọwọ́ bukira ọ̀nà ọba mọ́lẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀ báwọn yẹn ní owó. bẹ́ẹ̀ náà sì ni àwọn àbá ẹ̀sìn tọ̀. Thank you. bẹ́ẹ̀ náà sì ni àwọn tó ṣe yí pé wọ́n fi ìmọ̀ pamọ́ nípa ẹ̀sìn àbáwọn tó ṣe yí pé wọ́n fẹ́ fi ṣe ìyọnu báwọn alágbára ń lò ọwọ́ àti òdodo pamọ́. bẹ́ẹ̀ náà lẹ́yìn tí wọ́n fi léèrè ìmọ̀ náà ó sì mọ̀ nítorí bíbá àbí ìjọ́sìn pamọ́ àwọn tó lè kó wọn máa ń tó àdéhùn. àdísì oríṣiríṣi lọ wá lórí wọn tá a ti ṣàlàyé ẹ̀ lásìkò ẹ̀ nínú wọn náà làwọn tó lè pé ìdúrà èké ni wọn fi tajà àwọn tí wọn máa wọ ṣòkòtò wọn lẹ kọjá kókósẹ̀ àdúgbà àbí àwọ̀tẹ́lẹ̀ àbí ọ̀rọ̀ tí wọn bá sọ́wọ́n yìí ẹsẹ̀ ṣe ìjọ ọ̀nà ní ìlúsí. bẹ́ẹ̀ náà ni àwọn tó ti pé olórí èkó ni yóò ṣe dáadáa ń lòótọ́ bóyá tó tún kọjá àwọn akóńtì ìjọba dẹ́gbà láti mọ ọmọ gbàgbọ́ rẹ̀ ọmọ rẹ̀ ti ọlọ́run láì kí àwọn àgbàlagbà ń sì nà ọmọ èdè ń sì nà náà dá o wọ́n tún ti dàgbà ọdún níyàwó lé wọn ń gbẹgbẹ olómi mọ́lẹ̀. bẹ́ẹ̀ náà sì ni ẹ̀tọ́ náà fi di ọ̀gá òkúrọ́ ni àti ọ̀bá la nínú tí wọ́n dé kéèyàn sáfún òṣèlú bí inú ó tó àwọn kí wọ́n tó òṣèlú gan wọ́n ní òṣèlú káwọn àpárọ̀ ní òṣèlú wọ́n ní kò ní ti ṣe ẹ̀dùn wọn léèrè àbọ̀rọ̀ tẹ̀mí nìkan ni àbá kan ló ń tún bá lọ́dọ̀ ọlọ́pàá òun ní sọ́sẹ̀lú wọn ó nítorí èèyàn bá èèyàn gbọ́dọ̀ bá iṣẹ́ ọ̀dá ìdẹ̀nà irọ́ rẹpẹtẹ ni wọ́n máa kọ́ ọmọ ẹ̀yìn lóríṣiríṣi wọ́n kò lè lọ́sẹ̀ àbò onírun gbàtí máa ń gbá òyìn ọgbẹ́ wọn lọ òyìnbó ọdún ṣe tó ìdùnnú gbé fóònù lọ ìdùn ń parọ́ ìfọ̀míṣọ̀ tó dọ́dọ̀ níbi òsì bẹ́ẹ̀ wọ́n níyàwó ìṣòro sọ wọn bá irọ́ náà lẹ́ ń pa yorùbá ọmọ ti lọ ní nàìjíríà ti gbà ó ṣe ló ṣe ah, sí ìtòsèlú ọba fi mú ọmọ parọ́ tí ọmọ mú ọsẹ lọ tí ọmọ wà burúkú tí ọmọ jọ sọ dasẹ́wó fílẹ̀ fáwọn èèyàn rẹ̀ síbílẹ̀ ayé náà ìgbà mélòó spíọ̀ àwọn tó lò lánàá ìjọba ká ti ṣe ìtọ́ ẹ pé àdúgbò ọ̀bàdàbùdá ni wọn ò ní wọn ò ní fi obìnrin lẹ̀ sínú tòsí ibi yàrá tí wọn ó fi ọ sí àwọn èèyàn ti mọ̀ ìjọba yẹn kí lọ́wọ́ àdé ìsìn ó wà lórí ó wà lórí ó wà lórí ẹni tó ṣe pé àlàáfíà rẹ̀ òkú náà yóò tẹ̀lé àbúrò àbúrò ọ̀dùn tó di pé bọ́ wá síbi ayẹyẹ pọ́blíkì amsia ni wọ́n gbé pẹ̀lú àdáyé. Gbàdé ti wà lójú ọgbọ́n tí wà lórí ìjọba àbúrò ọba lọ Àbújá. Wọ́n ti wọ́n ti rájà àwọn obìnrin kalẹ̀ wọ́n fi kọ́mọ sáàpù ẹni èyí ṣe obìnrin bíi títọ́ abẹ́lé olómi tó ti bẹ́ẹ̀ dáadáa tó ti síra ẹ̀ lómi ìdí ọ̀yọ́ sílẹ̀ sílẹ̀ ló kọ́ fẹ́ fún ọlọ́dẹ ọfẹ́ fún ọlọ́dẹ ọfẹ́ sáàpẹ̀ ó ti ṣe sáàpẹ̀ kò ní sáàpẹ̀ lórí ìdí oṣù lọ́wọ́ pé òun wọ́n nìkan lọ́wọ́ ẹ̀ńtà ẹ̀mẹ́ lọ́kọ̀ rẹ̀ tẹ́lẹ̀ tó lè ṣe lọ́nà kọ́ sàánù wa. àwọn míì sì bẹ̀rẹ̀ pé má ti ìdúró òṣèlú ni lóbìnrin wọ́n máa wá àwọn olóṣèlú yìí ni iṣẹ́ tiẹ̀ nù kọ́sẹ́ tọ́gbà wọn lọ́yàwó wọ́n ti tẹ́sítì ẹ̀ wọ́n ti máa gbẹ wọ́n ti mú owó táwọn máa rí mẹ́ẹ̀ kọ́ má ti ìdúró ipò ni wọ́n máa wá wáyé ṣé dọ́kítà bàbá wọn ti ṣèyàwó lẹ́yà dọ́kítà wọn ni àtìlóyè nínú abẹ́ ìyàwó kẹta ni o ó ní ló ti fẹ́ẹ́ ṣe wọn wọn sọ ẹ̀rí ìdí kẹta ó sì ṣàjà ọ̀la ìdí sì gbé jáde lọ. ẹ ah ẹ ẹ gbọ́ iná ní sáà náà lẹ́yà tó wá. أراها واستدنا إن إلى ربك الرجعى أقوم الدنيا أما بعد يقر nígbà tó bá ti pé kò sí tó ń bá ti ń jọra wọn tọrọ bá dé tówó dé tọ́lá dé ẹmbásí tiẹ̀ lọ́nà aláàlú wọlé ìdáyà hàn ṣùgbọ́n ntọ́nbẹ wájú rẹ̀ jọ́tẹ́ ọ̀tayọ̀ ọkọ́jẹ́ gbèsè lọ́wọ́ àti pé wọ́n sọ ààrẹ ìlú ni oṣù àwọn ọ̀dọ́ wọ́n tún lọ́mọ kí ìparí ẹ̀kọ́ rẹ̀ kan sáà rẹ̀ níbi àbí ẹ̀kọ́ ni àbí ìgbọ́ ni. Gbogbo ìdè lọ́fẹ́ ìdí òfìsè ìdí òfìsè gọ́ọ̀nà ọ̀tí ẹ̀mí ọdún mẹ́rin rẹ̀ nìyẹn. Ọlọ́pàá sáà ló máa ń bẹ̀. Àwọn káàdì gbogbo náà lọ bá a náà ṣe rí náà wọ́n kú ṣe rí ẹlẹ́mí kan sọ tiẹ̀ kó náà bá wọ́n kò ní ti báyà lè ṣe jẹ́ wọ́n ti di ẹ̀ ọ̀sà. àwọn ọlọ́lá àwọn tó ti gbé oyè oyè náà owó wọn tó gbé ọ̀nà ọ̀gbọ̀n àwọn náà wà nínú kòsọ́ ẹ̀dùn àkìrí àwọn tó ẹgbẹ́ máa ń ṣe jàmbá. oríṣiríṣi yàrá ti kàdísì lórí ẹ̀rọ ọ̀sásìkò ọ̀rọ̀ lónìí àwọn fẹ́fẹ́ máa ń nǹkan ìlú sẹ́yìn àbúrò wúlò àgbàlò àbúrò wúlò àwọn fẹ́fẹ́ nǹkan ìlú ni ẹ máa ń mú sẹ́yìn. ayé àkùrá ni o wà máa ká àtàlì nàbí iye ayé àwòlè wà máa iye àwòlè lórí àti ibi máa ń lálẹ́ ẹ̀wọ̀n máa ń fi yá àmì. ثم توفى كل نفس ما كسبت وهو لا يظلم سورة آل عمران ayé one sixty one. Bọ́ọ̀bù Amẹ́dàgbà lọ kàtà sílẹ̀ Kùrán. Ọlọ́ni wọn máa ń ta àdàní nábì ní àyẹ̀wò. Kò ṣeé ṣe fún àdàbí ọlọ́run kan fún ọrùn ogun sẹ́yìn nǹkan. Ọwọ́ àwọn sẹ́yìn kò ṣeé ṣe. Wàmọ̀ ìjẹ́kù lílé yá àti bí màdá láyà ò máa ń fi yá ma. Ẹ bá wọn ẹni tì sẹ́yìn yóò jí yóò jí sórí yóò jẹ ẹgbàá wọn ìjọba ọgbọ́n yìí gbogbo mílíọ̀nù mílíọ̀nù ìgbàgbà dọ́là náírà lórí bí ẹ̀rọ à owó náà máa wúwo bọ̀bá bọ̀bá bọ̀bá papọ̀ àbí àbí ìwúwo ni. èèyàn máa fún rẹ o bí wúwo ta yé tó lo wúwo ta lè kí á mọ̀ ọ̀tọ̀ ìjà ìburúkú yóò máa jí bọ̀ ní kó ṣe àwọn nílò jí ẹ̀rọ tó wà ní àyè lórí ìdílé tí wọ́n máa pè ọ̀ ọ̀ àdùkà àtúndì àwọn ẹ̀ ẹ̀ ti di ẹran ó ti ló ti kó mu yóò ti kó ẹwà àbí èyí ti kó lọ́mọ wà á ti kó fún ẹ̀yìn bọ́lá fi ọ̀rá yìí ní òun ní jáde lọ yóò fi gbé lọ ó ló kó nǹkan yóò jí lẹ́rù ni lálẹ́ kìí àmọ́. ọlọ́ni ẹ bá jí nǹkan ẹ̀yìn yóò yóò mú alálẹ́ kìí àmọ́ fún ọ̀pọ̀ àpá àkókò náà fi máa ń dásábà gbogbo ẹ̀ kọ́ lásán lẹ́sàn-án ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀sẹ̀ tó wá ẹ máa gbọ́ ìwà yẹn dáadáa kó wọ́n fà ẹ̀kúnrẹ́rẹ́ ń jẹ́bẹ̀ wọ́n sì wá sí òṣùwọ̀n tó bá tún bí òṣùwọ̀n dáadáa láti ní àwọn sì tó bá tún ìwà sí. ثم توفى كل نفس ما كسبت gbogbo ẹni kọ̀ọ̀kan ń wó fún ní ẹ̀sán rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ tọ́wájú gbàgbé àwọn díẹ̀ díẹ̀ nílé ayé ìdílé ẹ̀kúnrẹ́rẹ́ àti ẹ̀ bá jẹ̀kúnrẹ́rẹ́ abúlé òun ó retí ara rẹ̀ àwọn yóò retí títí ẹ̀jẹ̀ àgbà tó wáyé. wá òun láàyè òjòlá mọ́ọ́n wọn ní sàbòsí sí ẹ̀mí kankan. bẹ́ẹ̀ náà lẹ́yìn tí jáde lẹ̀ náà àwọn ọ̀ṣọ́ọ̀tì mọ̀ ìdí nìyẹn olóògbé sẹ́wọ̀n ní àdìgbé àmà olùwà máa ti ọmọ ẹsẹ̀ ní ìlànà ìmọ̀ kọ̀nẹ́tì àwọn àbẹ̀ àwọn olójú méjì lọ́nà bíbí. àwọn náà ti ní ìgbẹ́ ẹjọ́ tí wọ́n jọ wájú ọlọ́run adájọ́ aṣíwájú nígbà táwọn èèyàn rẹ̀ bá ní ìdí ẹ̀ ní ọ̀yẹ́ bí fún wọn wọ́n bá wà jù òdì lọ sí ọmọlá òdì lọ sí àjì láì gbà bá mi náà. ìjọba sọ lọ òdìkọ̀rí London òdìkọ̀rí Amẹ́ríkà ọ̀nà bí lọ wọn àtọmọdé láti jẹ́ níbi ètò wà láǹdẹ̀lẹ̀ ìlú ẹni báyẹn ọmọ rẹ̀ ti tọ́nà wà ní tó ṣe àjọ mọ́tò àkùtọ̀bọ̀ wà lórí ìjọba mọ́tò ìjẹ́ kí láti jẹ́ níbi ẹ̀ kò ká sára ọ̀ká fún. alẹ́ nìyẹn sáájú ọlọ́run wọn lè tẹ̀lé ẹ̀ tó ṣe yí pé ọ̀rọ̀ ń bẹ fún ntòkò ń bẹ fún síbẹ̀ ń sábẹ́ ẹ̀kú ni ẹ̀dá fún ló sì lò bẹ́ẹ̀ ó sì ó sì dùbò lọ kódà ó lè lọ́yìn kọ́má sí ìtù náà àti sàdéhùn asọ́dọ̀ náà àyọ̀ sáà kò ní í sí ẹran kankan lójú rẹ̀ kí kí egun ní ọ̀yọ́ táwọn èèyàn mọ̀ níta ìwúwo sí alẹ́ ẹran lójú báyìí ẹ̀ńtọ́ bá ti kàtẹ́rà ọlọ́run tó tó kó ẹran dáa agbe agbe agbe lásìkò tó náà ń ṣe ọ̀rọ̀ lọ́rọ̀ ń ṣàgbé. bẹ́ẹ̀ náà lè ti fi lọ sí ọ̀nà nígbà àbíkẹ́lẹ̀ rẹ̀ àtàlàyé lórí ẹ̀ àmọ́ sọ́ra mi. ẹ tó lè gbé àná rẹ̀ irọ́ ni wọ́n fi ṣe àwọn alásàlá tó bá sí sàlá tó ju yìí náà. ó dàbọ̀ aláàlá tó tọ̀ aláìsá rẹ̀ sí ti à aláìsá rẹ̀ sí ti à aláàlá rẹ̀ sí ti à nínú àwọn ìgbẹ́ wọn ṣe sàlá tó bá sí. ìdánilọ́dọ́ láti fún wa sẹ́yìn mélòó láti ẹni ká àgbàlá tó àti àgbàlá tó yìí náà ọlọ́rin sì ṣe àgbàlá ẹ ṣé ń bọ̀ àwọn ọlọ́rin àgbà náà ló bẹ̀ ṣé ìwọ̀n máa ló mẹ́rin lọ́wọ́ ẹ̀. àdáda ni gbogbo ẹ̀ tí o sì lè sọ à gbogbo àwọn wọ̀nyí ni ọ̀sọ́ tó lè wá ìdí àwọn tí a bá ṣe lókè báyìí tọ́nà ọba ọba sáà ló kó òun ọ̀nà ọ̀pọ̀ ọ̀nà ọ̀nà ọ̀pọ̀ ọ̀nà ọ̀nà ó sì bẹ́ẹ̀ ní ọjọ́ lé pé ìyá ibi tá a ti kú tá a tẹ́ ìgbẹ́jọ́ ní ọ̀pọ̀ tẹ́ dáadáa lọ́wọ́ àdúgbò ẹ̀fẹ́ rẹ̀. ṣùgbọ́n tó bá ti ní ìwọ ẹ̀yàn lọ a àgbéyò pé ìwọ o kò sí ọ̀nà àbáyọ mi kò sí ọ̀nà àbáyọ mi o ẹsẹ̀ àárín ìwọ àtọ́lọ́ ọlọ́run ìwúrí jìn ọ́ pé o tó nìkan mí ìlú òbí ọlọ́run ṣùgbọ́n ètò ti ìbọ́ọ̀kù ẹ̀tọ́ ẹlòmíì ọlọ́run pé ẹ̀ ní àdáde tó ti déédéé lọ́lọ́run. wà á kó sí tó iná wà àyùbí tó lè mọ̀ kó sí jì í. ẹ máa ṣe déédéé ọlọ́run bá nífẹ̀ẹ́ àwọn ìbá ṣe déédéé. onídéédéé lọ́lọ́run bá lè gbọ́lá yóò burúkú déédéé rẹ̀ jọ́nà kó lóṣù alákòókò rẹ̀ nígbà tí ọba gbẹ̀tọ̀ ẹlẹ́tọ̀ ẹlẹ́tọ̀ ẹlẹ́tọ̀ bí ọlọ́run ṣe sọ́run tó gírídì àti sọ́run àwọn ọ̀nà sọ̀rọ̀ ṣe sáà bàbá ní nǹkan lẹ̀ ó fi di owó tọ̀ bàbá kan tẹ́tọ̀ sí òkú òyì rẹ̀ ẹsẹ̀ tí wọ́n wọ́n máa rọ̀ fún ọ máa rọ̀ fún ọ. gírèdì ni bóyá bóyá yọkọ̀ wà ní gírèdì wán níbi gírèdì pọ̀ níbi lọ́lẹ́lẹ̀ wọ́n lò ní ọlọ́ gírèdì báyìí ẹsẹ̀ lẹ́sìn òsì kan ó ní gírèdì sísì bí ó ṣe máa lọ nígbà ẹ̀sẹ̀ wọn bá rán tí wọ́n wọ wọn bá kán lọ́rùn rẹ̀ lóòótọ́ wọn gírèdì bọ́ wà lọ́wọ́ sáà lọ́wọ́ olóṣèlú tí kó owó jẹ tọ́ba nílà àkáì ọyẹ kọ́mọ̀ pé ohun tó ń kówó òdu jẹ nítorí wọ́n ta lù láyé ìyá wọn. torí pé èèyàn tọ́lẹ̀tọ̀ ń bẹ̀ kódà tí mo tí ì bí mi bẹ lórí ẹ̀tọ́ mi lọ́yẹ̀ kó dẹ̀ tọ̀ bẹ̀ tí mo tí ì bí sáyé tọ́yẹ pé wọ́n ẹ̀tọ́ ẹ̀ ní ìjọ yẹ pé kí ni mo sì wà lẹ̀ kó tó rí ọsibítù mélòó la ní ẹnu ọsibítù láàrin òun ọ̀bẹ lórí kò dáre tó kúrẹ́ àṣà àwọn ìlú mi sì bẹ ọmọ tẹ nọ́mbà mi seven seven seven seven seven eight seven seven nine ẹ ṣe nine nine nine ní ọgbà gbèsè sísọ̀rọ̀ nínú ọlọ́pàá nine nine wọ́n kọ́ sára mọ́tò gàdàgàdà ẹ̀ mọ́ ọmọ wákàtí kò fébì èmi gánà pẹ̀lú wà láì láàrin gbàsá ọmọ sọ àbí kan bẹ́rẹ̀ mi gẹ̀ mọ̀ bá tó tọ́ ọjà rẹ̀ síbẹ̀ mo dé báyìí ní òun ní pé lórí ìjọba ọ̀rọ̀ dára ibi tó máa tọ́ ọjà ọ̀hún sí ẹ̀ ṣé wàá lórí pé ọbẹ̀ kalẹ̀ yìí ti mọ́ ìwà ní pàṣẹ ojú títí bá lè rí yàrá rẹ̀ nínú ọkọ̀ ìgbìnì rẹ̀ fún abáwọ̀dáni rárá ológun kí ọ̀rọ̀ máa yọ̀ bó ṣe pé ọ̀rẹ́ rẹ̀ tọ́jú lọ́pàá náà wá sì ti mọ̀ ní bá rẹ̀ pé lọ́pàá gbẹ̀mí asalaamu aleykum aleykum salaam ẹjọ́ tóbi tọ́ náà ta tó lé títí síjọba ní àbọ̀mọ́ rẹ̀ olùjọba ló ní mọ bá torí tí o tọ́jú ìjọba tí o lè ti mọ ẹ̀ ní wàá lọ́dún bí o lọ rà ó ní mo mọ àwọn ìbá lọ sí ní ọlọ́pàá àti wíńdé kìdí ọ̀tọ́ lé kọ́ gbá kíkú bẹ́ẹ̀ kẹ́kẹ́ ní ọmọ ọlọ́pàá ọlọ́jà ní o tún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ní o lọ́yẹ́ bá jó jìde yóò lè kọ́kọ́ ọmọ lòtò ń tọ́lọ́pàá rẹ̀. ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bó o ní àjọ òtí ní máa bá wà tí ẹni tó tó dáa ìjọ mọ́tò kan kọ mọ́tò mi wájú níbẹ̀ ní ládàbọ̀ ọ̀tún ah! lọ́wọ́ àgọ́ Wọ́n já sí ní ilé wọ́n kó lè jẹ́ ọdún ọgbà táyà tó wáyé nípa àtẹ̀yìn ìfẹ́ nípa àtẹ̀yìn ìfẹ́. Ọlọ́pàá mẹ́tò sí ilé. Sọ́lọ́pàá ń déédéé tí ọkọ̀ tó ń ṣe lè máa tẹ̀sẹ̀ dọ́kúmẹ́ntì ní kíákíá lẹ́sẹ̀ bá a kó bẹ́ẹ̀ màá sì máa lẹ́tọ̀ọ́ sẹ́tọ̀ lọ. Nígbà òde àríwá kọ́ òun lé jáde láì sí òfin ìfọwọ́ sí inú àpò rẹ̀ àbí jẹ́ ìsíyà. Yálà ọjọ́ màlúù ni àbọ̀já lójú ìwé gbọ́dọ̀ pẹ̀lú ẹ̀. O lè ra mọ́tò àti kọ́bà rẹ̀ jí sáà pẹ̀lú ìwé rẹ̀ ìwé tó fi tóbi ẹgbẹ́ bá mọ́tò rẹ̀ bò mí àbẹ́lómi wà ìwọ ọmọ ọ̀dọ̀ dáná orúkọ ọkọ̀ rẹ̀ wọ́n rẹ́jísítà wọ́n sì wọ ọmọ alẹ́ báyìí tí wọ́n rí ọ tí wọ́n bọ̀ ọ́ tí wọ́n délé rẹ̀ ó sì lè fi ní ìwé ọjẹ́ ọba mọ́tò ẹ̀nìkan lẹ́ni àbọ̀ ọba ọjà ọlọ́sìn ọlọ́pàá ìyàwó ti fẹ́ ó lé ní ìwé rẹ̀ nìyẹn tí kò dùn tó ẹnìkan wá pẹ̀lẹ́ nìkan ọwọ́ asálọ tí wọ́n tẹ̀ sáré snap wo kíní rẹ̀ kódà àwọn nǹkan mi ti wà sọ́fẹ̀sì léèsì tọ́ba lọ kọ̀ǹpìlì tó tọ̀ ti sálọ wọ́n ó tírèsì ẹ̀ jáde wọ́n ó tírèsì ẹ̀ jáde o sì lè sọ mọ́tò nù gbogbo àwọn ọ̀rẹ́ wa tí wọ́n ní òwúrọ̀ mọ́tò wọn láàrin ọ̀sẹ̀ méjì wọ́n sọ wípé ó ti lọ rí wọ́n sọ wọn. ìgbẹ́kọ̀ ọlọ́run náà ló lé wọn délẹ̀ lábẹ́ náà dànù gbogbo wọn náà owó tí wọ́n wà náà làwọn ìyẹn wá sọ sí ọmọ wa kú wọn ọmọ ìdí tírílíọ̀nù dọ́là. ṣé ẹ bá wá dúró sèlú tó kó oúnjẹ sí ti ẹ̀kọ́ lọ́ta lọ? ọmọ àwọn tí wọ́n wà láyé tí wọ́n lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ rẹ́gẹ́dẹ́ àwọn tí wọ́n èjì ìbí táwọn náà lẹ́tọ̀ọ́ tó kò yọ tó wà lẹ́kọ̀ọ́ tó bí wọn rẹ́gẹ́dẹ́ kọ́lọ̀ kọ́ sàlù wa ìkówójẹ ẹsẹ̀ ìkẹ̀kẹ̀ ẹsẹ̀ ìkẹ̀kẹ̀ ọlọ́dà kọ́ sàlù wa ìrẹ́lẹ̀ kẹta iná ti àwọn tó jẹ́ ìbẹ̀rù ọlọ́run ìṣesí tí ó ṣẹlẹ̀ sáwọn alákọ̀ọ́kọ́ tẹ̀lé pé ìbẹ̀rù lójú ìpayà ńlá tí ó ṣẹlẹ̀ pé àwọn àkókò ìṣirò wo kò ní ṣẹlẹ̀ sí àwọn ọmọ ìbẹ̀rù lójú ẹ̀kọ́ sọ̀rọ̀ àti bíyà ẹlẹ́ẹ̀kejì wọ́n mú abẹ́lábẹ́ ìbòmí níjọba ìbíyà ẹ̀kọ́ lọ́dún fún ìdìbò yìí àlejò ọ̀sán lọ́wọ́ àlùsọ́nà ọkà àwọn méje kan nínú àdìsí náà àìsàn yìí pé àwọn àdìsí mi náà wà yóò tiẹ̀ lọ́pọ̀lọpọ̀ tiẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ tó ń ka àwọn èèyàn ní ìrẹ́pẹ̀tẹ̀ obìnrin ọ̀gbìn sẹ́wọ́tì ọ̀hún ìdè o. àwọn àgbẹ̀ ìgbé ìtàkùn yìí bẹ̀rẹ̀ pé ẹ̀tọ́ bá ní nǹkan ọ̀kọ̀ọ̀kan pamá lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà títà òkè rẹ̀ ti dúró òun náà ní gbogbo ẹ̀tọ́ ó sì kó ẹ̀rọ náà sí bàá rárá o bàbá ní ìṣòro tí a lọ sí yìí tí o tiẹ̀ ní fẹ́ẹ́ náà lè kọ́ ọ̀pọ̀ ìbọn tí a lọ sí yìí tí a bá sí yìí oníṣẹ́lẹ̀ láìláì ó ti ní ìtàn àwọn ọlọ́dọ̀ lọ. bẹ́ẹ̀ náà ẹni tó sàrà kódà ẹni tó sàrà nígbà tí ìgbà ó lè mọ̀ ó lè mọ̀ mọ̀ kó ìgbà tó sàrà àwọn ọ̀dọ́ ẹ̀ tẹ̀ ń àbí òfin tí ó o ò ní lójú kò ní lọ lójú nígbà oṣù rẹ tuntun yóò sì lọ́wọ́ rẹ kó o sì lọ bẹ́ẹ̀ dàgbà kan kò sí tọ́ ọ̀fẹ́ gbogbo ní ọlọ́ọ̀lọ́ so àti gbogbo àwọn ìta àti ìta àwọn tí wọ́n wà nígbà náà wọ́n ti mọ̀ ọ́n. olùsọ́wá yìí láti ẹ̀gbọ́n bá ti ti gbọ́ àtúntò ní tí wọ́n ti mú sọ́wọ́ yìí tẹ́tẹ́tẹ́tẹ́. ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ṣe àlàáfọ̀ yà fún mi ní rọrùn. ọlọ́run mú ìgbà dẹ́kù ní wájú wọn ẹlẹ́kẹ̀rin ọlọ́run ṣe àwọn olùkọ́ bí ẹsẹ̀ wọn pátápátá àwọn akọ̀ọ̀kọ̀ mẹ́wàá nínú olùkọ́ akọ́nà ọ̀nà olùkọ́ bí ẹsẹ̀ yẹn níbẹ̀ kí ìpàyọ̀ náà kọ́ wà fún yẹn kéèyàn òkú bá òdodo ọ̀nà wà bẹ́ẹ̀ kọ́jọ́ pé gbàdéyàn ṣẹ̀ṣẹ̀ ọkọ̀ tó wá ṣẹ̀ṣẹ̀ wọn ṣiṣẹ́ dáadáa tí ó lọ́ọ́ fa ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ọ̀rẹ́ títa ìrún kíkí nàìjíríà wọ ẹ àwọn gbígbà bẹ́ẹ̀ náà ni mùsùlùmí àti bá ń ṣẹlẹ̀ sí ẹrú nínú tọnà náà fi gba ẹsẹ̀ rẹ̀ ni bẹ́ẹ̀ náà sì ni àdó àti ọba ń ṣe fún ọ lẹ́yìn ìgbọba fún náà sọ̀rọ̀ àti gbogbo ìgbà àti ká ẹlẹ́ẹ̀ka àwọn ọmọ òṣèṣì tí wọ́n ṣẹlẹ̀ sáwọn ọmọ mi òdodo. àwọn tí a bá ti dé dé láyé wọ́n wà lórí mẹ́mbà yìí tọ́sọ̀ ó kún bẹ́ẹ̀ tí wọ́n ní láti lọ sí á ah, àwọn ilé ìlú déédé tí wọ́n wà lórí ìjọba àdúgbà tí wọ́n sì àwọn nílé ara wọn. nínú náà ní ilé ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́run ṣe ààyè ẹ̀sà fún àwọn ṣùgbọ́dá àwọn tí wọ́n tún lójú ọ̀nà ọlọ́run lẹ́kọ̀ọ́ gbogbo ni wọ́n ń jà tí wọ́n àti àwọn tó lè gbé wọn sọ́kòdì àṣọ ọ̀gá mẹ́fà tọ́lọ́ ọlọ́run ṣe ni ó sì pé kí wọ́n sẹ̀sà seventy two nínú ọmọ gẹ́lẹ́ ní ọgbẹ́ nínú àtijọ́ náà ni ó sì lé wọn kọ́kọ́ rẹ̀ ní kóòlù níbẹ̀ o àti àwọn tá a kó kà síbẹ̀. ẹlẹ́ẹ̀kejì onídàá lè gbé ọlọ́run àdìgbọ́lá yọ ọmọ ọmọ pé àwọn tí wọn máa gbèrò nínú mẹ nígbà tí wọn wà ní ayé nítorí ọlọ́run láti ṣàbójúkò rẹ̀ tí a bá jẹ́ pé ọlọ́run bẹ lọ́dún yẹn gbogbo ilé ayé lọ gbogbo owó ibẹ̀ bọ́lọ́ òbí rẹ̀ bọ́lọ́ ní ìgbàgbọ́ àwọn ọlọ́run gbogbo àwọn ẹgbẹ́ tó ju gbogbo yẹn yọ wà ní tó bá wọ̀ nínú ọmọ ẹgbẹ́ ẹlẹ́yin ju ẹgbẹ́ ní fún ọ́sà ọmọ kúrò ẹ̀dẹ́ náà. ẹlẹ́ẹ̀kẹjọ ẹ bá wo ewu sínú ìsìlámù òbí ọjọ́ ìmọ́lẹ̀ níbi ọgbà ìdíyà ẹlẹ́ẹ̀kẹsàn náà làwọn ti ń pèrò àwọn ọmọ ogun ní gígùn fífáìn fọlọmọ ogun níbi ọgbà ìdíyà bẹ́ẹ̀ ni ọgbà àwọn ilé ìpèrò lórí ayé ibẹ̀ láti mẹ́nu báyìí pé láti ìta fèrè ìbàdàn àwọn ìtara fèrè ìbàdàn kúrò nínú táwọn ẹ̀sìn nípa ká máa gbọ́lá fún yàn lórí iṣẹ́ ládàá kíkẹ́ ní kọjá ládàá rẹ̀ tó wá pàṣẹ àbẹ̀ ní wọ́n sáfù alákọ̀ọ́kọ́ ìta gọ́ọ̀nà wa dé ìjẹ́ mùsùlùmí ọwọ́ agbó ìpè gọ́ọ̀nà ọ̀rọ̀ wa dé. bàbá àjẹ tó ń kó láyé ìdọ̀rọ̀ kan ìdọ̀ ibi tó dùn sí náà lọ ibi ọba dé ibi àná ni ó lù sí tó ṣe lójú kòkò gbogbo tètè mọ́sálásí sí ẹ̀nà ní ó lù sí ẹgbẹ́ tó wà ní ọ̀fẹ́ ẹni bá wá ju ọlọ́run bẹ́ẹ̀ ló lọ bá bẹ́ẹ̀ náà àìwọ̀là àbá àlọ́ sàlà ọ̀dọ̀ ti tẹ̀yẹ̀ fẹ́ẹ̀ mọ́ ẹ̀gbọ́n ọ̀bá yẹn mọ́ ọ̀bá yẹn mọ́ ọ̀bá mọ́ ọ̀sẹ̀ tiẹ̀ ìlú wa ṣe kú wáyé rẹ̀ alùpùpù àwọn ilé ọ̀sẹ̀ kù ní ọ̀rọ̀ mi. <laughs> ẹlẹ́ẹ̀kẹwàá onáà ni tọ́lọ́ ń ṣe ní ẹ̀sà fún àwa ìdúró sí ọlọ́run tọ́jà ibi oríṣi àdùbàlà wa yóò di ìmọ̀lẹ̀ ìjọba ìyá kódà bí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àdùbà náà ó lọ́ wọ́n dà wọ́n àdúgbò mọ̀lẹ́kì ìyá àwọn sábà lọ́wọ́ àti ẹ̀gbọ́ àwọn bóòlù fẹ́ náà wọ́n ti lè dín ìdìbò àwọn ọjọ́ bọ̀ lọ́wọ́ dà wọ́n pẹ̀lú oríṣi àdùbàlà wọn tó wà ní ìmọ̀lẹ̀ ìyá ìyú ẹ̀ tó kú lórí tọ̀ ẹ̀kú lórí kúkúrú ogun ní gbogbo ọmọ rẹ̀ kò sí mẹ́lẹ̀ kankan káàdì mẹ́lẹ̀ kankan bẹ́ẹ̀ ló kúkú sẹ́lẹ̀ ti ní òdì dáa sí ẹ̀jú báyìí gbogbo àgbàlá ti ti kọ̀ sáàmà ẹ̀ yọ sáàlà yóò lọ ọkọ̀ ọ̀tọ̀lé ọ̀tọ̀lé tó so kọ́lẹ̀ náà ìmí ọkọ̀ sí lórí àwọn ọmọ Yorùbá akẹ́rẹ̀ lọ olóògbé ọ̀bẹ lọ́wọ́ ẹgbẹ́ ìgbàgbọ́n ẹnìkan sí lórí lórí kúrò báyìí lè bá wọn ní pọ́blẹ́mù kan náà bá lọ́dọ̀ rẹ̀ nílé ìdè ní ìrọ̀lẹ́ mọ́ alẹ́ ń bọ̀ rẹ̀. olè ìwọlé àgbàdì ọdún pa ẹran lọ́wọ́ àtẹ̀wé ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n ti inú aṣáájú ẹ̀sìn táyà sì kò wòye wọ́n ń bíjọ yà ní. tẹ́lẹ̀ bá jẹun olù kódà wọ́n tó tí ẹ̀yìn ọ̀bá sọ́ra ni wọ́n tó lè wí lọ́wọ́ àdìmọ̀ ẹ̀rọ wọn kí n lẹ́yìn ẹnjíyàwó rẹ̀ rí lọ́sọ̀ fọ́kọ̀ rẹ̀ lọ́kọ̀ rẹ̀ lọ́sọ̀ tòótọ́ aláàrin ni àtúntò ti kò yẹ kó wá sí ọ̀yọ́ kan náà. tẹ́gbẹ́ nǹkan láì ọlọ́pọ̀ sàlùwà ó yẹ káàbọ̀ tó yẹ bá bá rẹ̀ bẹ́ẹ̀ okun bá lu wa okun fún olùbẹ́ lọ okun fún ìrora rẹ̀ lọ. tọ́ba bá rẹ̀ ní sàlùwà wà láì ọ̀pọ̀lọpọ̀ ó sì gbúrọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn yóò ẹni tó jẹ́ pé òkú bẹ́ẹ̀ kan bẹ lọ́nà rẹ̀ kó tó kù nàìjíríà ni wọ́n máa wá òkú bí gbọ̀ bá dé ẹgbẹ́ àdìsí náà bẹ̀rẹ̀ ayé náà sọ̀rọ̀ bí ọ̀la àyà lọ́dọ̀ àwọn ọ̀sán làbà àyè kí ni alukólógbò tó àlè kí ló gbọ́dọ̀ tún yẹ aláwa aláwa àlẹ́ ọ̀sán làbà sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń dẹ̀rẹ̀ àlọ́wà àti ìyẹn kún ìdẹ̀rẹ̀ ما تعارفت اختلفت وما وما وما وما تنازعت اختلفت أو كما قال صلى الله عليه وسلم ẹ̀mí wa yìí bíi bàtàlíọ̀n àwọn ọmọ ogun ni tí kálukú ti ní báràkì tiẹ̀ tí a ti ní gúrùpù wọn ni wọ́n ti pẹ́ wọn sí ìsọ̀rí ìsọ̀rí. èyí tó bá jọra wọn ni wọ́n jọ ṣe pọ̀ láyé èyí tí ọba jọra wọn wọ́n lè wọ ẹ̀kú fẹ́ náà lọ́yẹ́ pé wọ́n kó fi ti ara wọn bàjẹ́. láì tàbí sọ arábìnrin kan mọ̀ iná ọmọ ìjọ ní tàǹtà tàǹtà lẹ́jọ́ ní kùlà lọ́wọ́ adé ní ìdílé wọn máa wá sọ́dọ̀ àyíṣà àyíṣà ìwà àwùjọ ìmọ̀ ẹ̀kọ́ ìjẹ̀lú ìṣe ìlànà àyíṣà ọ̀tá ẹ̀ ní bá ń wá ẹlẹ́jọ́ ara rẹ̀ gbàgbé ọ̀rẹ́ ẹjọ́ ara rẹ̀ ní òbíyàwó rẹ̀ kan tó náà jẹ́ ẹlẹ́jọ́ ní tiẹ̀ tọ́ba ti fi àyíṣà òbí àbúta máa ń bèrè ìgbéyà láwáyá ti tiẹ̀ máa ń wáyà rí i gbà ó ti rí ẹlẹ́jọ́ tí ẹ̀dí ẹjọ́ ọrùn ẹ̀dí àtẹ̀lẹ́ ẹjọ́ ọrùn jọ ẹjọ́ ní kùlà láìsà wà sọ àdìsà tó lọ sọ ọmọ rẹ. tó problem ni ẹ bá tó ẹlẹ́ ká lóde tó sùn ẹsẹ̀ sí àkókò míì kọ́ wà ní àárín àwọn ènìyàn rẹ̀ ó sì bí afẹ́ ẹni rí pé ó sì máa gbà wọn tẹnu àwọn ẹni rí kó fi lè mórí bọ́ kó bẹ́ẹ̀ ó lọ kọ́ sàánú wa ọ̀ lẹ́yìn ìgbà yẹn làwọn ló ṣe àjọyìn ogún tá a bá délẹ̀ tán òun náà ni ìṣẹ̀lẹ̀ tó ń lẹ̀ ní àwọn àìsàn pé àwọn gbólóhùn tá à ń lò ìpolówó rẹ̀ nípa ìwà ìbá ẹ̀mí ká máa sọ àwọn kúkú rẹ̀ ó lè bá a ní túmọ̀ àdìgbà àkùrọ̀ nìkú àjíǹde tọ́lọ̀ ọba ìgbọ́lá tí ó ṣe ọmọ ìdílé ẹ̀mí ọ̀padà sára mùsùlùmí kálukọ́ wà láàyè ìlú ti di ìdẹ̀. lẹ́yìn ìgbà náà alihashiru kíkó dọ́ táwọn ọ̀làyẹ̀kọ́ máa tari wa lọ́kàn ọ̀kan ọ̀yà ẹ̀ńdẹ́mù lérè hashiru nìyẹn méjèèjì náà lọ́nà lórí ọ̀rọ̀ àgbà àgbà wọ́n tọ́kù láhà lẹ́rí ilẹ̀ ìgbòkúṣàwó ẹgbẹ̀rún ọlọ́run tó ìgbélé yẹn àjíǹde ọ̀dọ́ rẹ̀ gbáyé lọ ẹ̀

ìyá ọ̀wà bí ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀karùn gbogbo tí wọ́n gbẹ lágbo ọlọ́run wá sí áwùjọ omi àdámù yóò ṣe gbogbo ànábì ọlọ́pàá ọ̀ma ànábì ọ̀sọ́lá àyọ̀sọ́lá onáàbí olóòwe olóòní àwọn tó tẹ̀lé ọkọ̀ ìjọ nàìjíríà. ẹ bá ti mú bẹ́ẹ̀ kò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ láéláé kẹ́lọ́ ìdè ọ̀sọ̀sọ́lá ti sọ̀rọ̀. àwọn apá lórí òrò tá a múlẹ̀ náà á tún fẹ́ lọ sọ́rin kí n ṣe ọ̀rọ̀ dalẹ́ òtí yá lẹ́yìn ìgbà náà ni wàá ti di sí ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀kí jẹjẹ pé á tún dúró ìwé lẹ́yìn ìgbà tá a mú mi àkọ́kọ́ nù ẹ̀kẹfà ẹ̀kí jẹ náà wà ní ìpè ńlá kan náà lọ sọ́nà ọ̀tọ̀ àyùsọ̀rọ̀ àti òsè àti mọ̀ tí ó bì náà ọ̀tí àwọn ànábì náà ní ẹ̀rọ bá ọwọ́ àwọn àti ọ̀tọ̀ síra wọn tí wọ́n gbé àdúgbò sọ̀rọ̀ wà lọ́sọ̀sọ̀. Bẹ́ẹ̀ ìgbà náà níbẹ̀ yẹn làwọn àjà lọ síbi kan. Ìgbà àjà lọ náà ni pé oríṣi ìpẹ̀lú òní bẹ fún àwọn ọ̀sán láwọn sọ oríṣi ìpẹ̀ mẹ́sàn-án. Lọ́jọ́ pé àṣàbá àdúgbò ìpẹ́jẹ̀ kan bẹ̀. Kì í ṣe mẹ́sẹ̀ ẹ̀ka tí ó ṣe pọ̀ níbi tá a ti gbó ẹyọ kan náà ni ó ṣe níbi tá a ti gbó. Wọ́n wò ó yọ̀ọ̀nà sí ní àwọn àṣùkò. Ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹjọ olóyìnbó náà balẹ̀dọ́lá yóò fi wá fún ìdájọ́ dídé rẹ̀ ní ìbámu sí títóbi rẹ̀ ó ní kọ́lọ́mọ pápá rẹ̀ má bàa mọ̀ fún ẹ̀dílé bóbi ó ṣe ní pápá lọ́rọ̀ kọ́lọ́mọ àbúrò ìpínlẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn náà ní bá àbí ọlọ́run balẹ̀dọ́lá àti lè tó ilẹ̀ níbi pé àti mọ́mí àti káàpì dúró ní ọlọ́run níbi ààyè ìdájọ́ yẹn ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ṣùgbọ́n gbogbo ìgbà wọn wá ti ń jẹ́ ìyàwó ọ̀nà rẹ ti bẹ̀rẹ̀ sí àwọn àwọn rẹ ti ń fi àjà ó sì fi ọ̀nà ọ̀nà ìta ọ̀tọ̀ wọn mi nínú ìkànnì ọ̀wà àkùtì ọ̀nà ìrọ̀lọ́ ẹlẹ́ẹ̀kẹwà olóòdì ọ̀rọ̀ tó náà wà ní gbọ́lá tí ó sọ jọ̀bẹ̀ àdìyámà tí gbogbo kálukú ó sì gbọ́ tí ó sì yé yòókù dàbí ọ̀nà ọ̀nà ìka náà sọ̀rọ̀ jọ̀bẹ̀ àdìyámà tó a fi ọ̀rọ̀ yẹn kọ́lọ̀ a ti fi ọ̀rọ̀ náà yẹn kọ́lọ̀. ìwọ́n padà olóòdì àyẹ̀wò gbọ́dọ̀ ilé yẹn lọ́kọ̀ ọ̀kan àti sẹ́nu ṣe àyẹ̀wò ọ̀sẹ̀rẹ̀ síta pé ní àbáwò ní ọ̀dà ìyá wọn. ẹlẹ́ẹ̀kọ̀kan ẹlẹ́ẹ̀kejìlá owó àti kálukú ọ̀wà gba kákàdá ìwé ìṣẹ́lẹ̀ àwọn ẹ̀ka ti wọ kálukú ọ̀gbà fọ́ọ̀mù tiẹ̀ ìgbé ìwé iṣẹ́ rẹ̀ yóò ọwọ́ rẹ̀ náà ni ó sì gbà àwọn ìkan fọwọ́ ọ̀tún gbà náà làwọn mú mi lórí ìlú ọwọ́ ọ̀tún náà ni wọ́n bá ọwọ́ ọ̀tún àyájú ọlọ́run náà ni wọ́n wà ọwọ́ ọ̀tún náà ni wọ́n bá lọ́la ìjẹ̀kẹ́ àwọn tó fi ọwọ́ òsì gbà wọ́n sì wà níbi ọwọ́ òsì ayé àyájú ọlọ́run ọwọ́ òsì náà ni wọ́n sì bá lọ sí ìlú wọ́n wọ̀ ọ̀nbẹ ní ọ̀tọ́ yìí wọ́n kò fi ọwọ́ rẹ̀ tó ń bá ẹ̀ ń yọrí so atẹ́yìn ló tó agbègbè rẹ̀ lọ́wọ́ tọ́lọ́ kọ́ sáà wà ọ̀nà tọ́lọ́ jẹ́ àgbà ló ti wà. ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀tara onímọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀tara gbọ́ wà ká sákàdá yìí tí ò sí èrè jẹ́ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tàtà dúdú rí ẹ̀ tá a sì ń sọ lọ tá a ti sọ débi tá a fẹ́ sọ dé òun náà ní ìṣirò sẹ́ bọ́lá ọba àdìgbẹ́lá yóò ṣe ṣe ìṣirò òun náà ló ti mọ̀ báwa ní orí inú ìṣirò kó wà lọ́wọ́ àyè òun wà lọ́wọ́ sí ìgbàlọ́ yóò ṣe ìṣirò dáadáa tá a ṣe yóò ṣe ìṣirò àìdáa tá a ṣe àwọn ẹlẹ́rìí ọmọ bẹ níjọba ìdí àmọ́ ìṣirò yẹn lọ́wọ́ sì sùrù fáwọn ànábì ọlọ́run yóò sì sùrù fáwọn ti olùtẹ̀lé wọn àwọn èèyàn kan wá ń bẹ ẹgbẹ́ lórí láì ní ṣe sùrù ní àwọn òkú àjẹnà ànábì ọ̀sọ́nà bá àti ọ̀sọ́nà ló jẹ́ àwọn ọ̀bẹ sòkò náà ní àwọn seventy thousand ló ṣe ọ̀nà sọ̀tàn fi ròyìn wọn ìgbà náà bá ìgbàlá ni wọ́n ń bára ní. tí nǹkan bá ti wọ́n wọn ò ní wá wá táwùdà lọ́mọ rẹ̀ lọ́ kó o sì ní débi ẹbọ kò ní débi ọkọ tó fi lè ọmọ. níbẹ̀ náà láti sọ nígbà àwọn àdúgbò sí ọlọ́run sọ́lọ́ bá àdùsọ́lá àwọn náà ní àkọ́kọ́ ẹ̀ tí ọlọ́kọ̀ sì dájọ́ láàrin wọn kó lè bá sí ẹ̀ lórí àwọn àdúgbò yìí. nínú sẹ́ẹ̀rì wa láti tàbí ìgbàlá dáwájú ọlọ́dọ̀ àti ìsìn náà tí wọ́n kọ́kọ́ sì ṣùgbọ́n ẹ̀ nígbẹ̀ẹ́ nínú tí ń da wa àti àwọn èèyàn bọ̀ ètò wọn kọ́ ṣèṣe lọ ẹ̀dí kéré ìjọba ti mú ẹ̀jẹ̀ lọ́wọ́ wọn dákun ti àbí ìwò èèyàn lọ́wọ́ àtòwé ọ̀rọ̀ àwọn lẹ́yìn ìgbà náà làwọn sọ pé nínú research ọ̀sẹ̀ òun náà ni bíbí ọlọ́run nípa pé àwọn ìdájọ́ wọn bẹ̀rẹ̀ sí láàrin ara wọn jọ bẹ̀rẹ̀ sí ara wọn àwọn dábàá láàrin ara wọn àwọn múmi lẹ́yìn wọn bá ti kó iná kọjá kan kó tó wọ àjẹ́ náà àgbo kẹsàn-án tí wọ́n jọ ṣe ra. bẹ́ẹ̀ náà sì ni ẹ̀sọ́jọ́ bẹ̀rẹ̀ kí á máa ákùnrin rẹ̀ gbé nínú ránṣẹ́ tí yẹn náà ní. àgbo ọlọ́run ó lè tún ilẹ̀ bí ẹ̀sán yẹn lè bá ṣàlàyé ìhà tí iṣẹ́ tá à ń ṣe ó kù nípa wíwà jẹ́ náà àwọn àpárí pẹ̀lú àwọn èèyàn tí ń takò kíṣà ìṣòroṣẹ́ ti ìṣòro ìṣòro. tàbátìwá ní júùmù kan àwọn àbọ̀ sí ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀ẹ́dógún òṣùwọ̀n tọ́lọ̀ ọba àdìgbọ́lá tó gbé kalẹ̀ ní ọ̀dà ìyá wọn. lẹ́yìn rẹ̀ afárá sí láti ẹni ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ẹni ogún tọ́wà lórí iná kíkà lóko ọ̀dọ̀ kọjá bẹ́ẹ̀ kó sì pass ní ìbámu sí sẹ́ gba sí dáa sí. tọ́lọ̀ sọ pé wàá inú mi tó ń gbé ìlà wà lóra ká nàrà ọ̀gbẹ́ká àti náà ní ọ̀pẹ̀lẹ̀ ìyá. kọ́sẹ́ kìkà kan nù yín àdúgbò kọjá lórí ẹ̀ tí máa wà níbi ọ̀nà ọlọ́run ló ti parí ọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀kọ́ dárí afárá àtàlá omi náà ló ti wà. káàbì ọmọ ìjà bọ́ bẹ̀ sí ọmọ kópa láàrin àdéhùn sínú ẹgbẹ́ láti àwọn òmìnira lọ sẹ́kù ara wọn bẹ̀. ìṣẹ̀lẹ̀ ẹ̀kejì nínú ogún nígbà sáwùlẹ̀ á àwọn wà láàyè kan nígbà sàṣà àìkíyàmọ̀ ọlọ́run pé kí wọ́n máa rí ọmọ àdéhùn náà fún wọn ní à ọlọ́dà àwọn ọmọ àdéhùn náà ní kó o dà wọn pẹ̀lú ẹ̀. wọ́n máa rí àwọn ọmọ ọlọ́lá ìlú àwọn ọlọ́run àgbẹ̀ àwọn ọlọ́run sọ̀rọ̀ fún mi àwọn ọmọ ẹwà ní kò sílé kankan máa ń lo àjẹnà àti kankan wọn níbẹ̀ àjẹ àwọn ilé mẹ́ta ni wọn ilé kẹta wọn ni ilé tí a wá sáré ara. èyí tá a tó parí ẹ̀ tó bẹ̀rẹ̀ ní káwọn wà ní ìgbésọ̀ lọ́la àìsọ́nà táàbù wa mú àgbo wà nínú láàbù mú mú lẹ́lẹ́ kẹsì. lẹ́yìn bàbá parí mọ́ṣálà ogún yẹn láàbù wa mú mọ́ṣálà ẹlẹ́ẹ̀kọ́ pẹ̀lú ní ogún òun náà ni kí ni orí pati imẹ̀ sí ìgbé ìgbàgbọ́ sí ọjọ́ ìgbà tí a máa ti ẹ̀sán yìí orí pa òun lọ́bẹ̀ lọ́dún ìgbésí ayé wa. àwa náà ti mà ṣùgbọ́n àkùnrin ọ̀rọ̀ wa létí yóò di bí wàá wọ́n da omi yàtọ̀ ká ní àlàáfọ̀ tó da pẹ̀lú ọlọ́ọ̀bà nìkọ́lá ká ní àlàáfọ̀ tó da pẹ̀lú ọlọ́ọ̀bà nìkọ́lá àti ọmọdé ènìyàn ẹ bá bẹ̀rù ọlọ́run tí ń bẹ̀rù sí o tó sì ń rí pílẹ́tì ní wa rẹ̀ ọ̀gbọ̀n àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò mọ̀ láìpẹ́ àwọn yóò mọ̀ láìpẹ́ ibi tó wúlò wáyé wà torí pé ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù pé ìṣirò bẹ nítorí bá jẹ́ ẹ̀tọ́ àwọn èèyàn kò ní bọ́ sí lọ́wọ́ kò ní bọ́ sí lọ́wọ́ ìjọba náà kọ ẹ̀ka ìtù sí pé omi jò bàtà tó pé ọ̀tá omi yóò extraordinary ó sì ní declare ìsọfúnni olùgbé instead kí omi tó lò ọ̀tọ̀ ọ̀tọ̀ àbí fifteen bá àtọ̀sọ̀ láti sọ fún yóò ìfẹ́sì dáadáa pọ̀ jù ọba ìkòkò ọ̀nà ọ̀nà náà bá wọn ní problem pẹ̀lú machine àwọn tẹ̀sán ṣe ní kò ní ọ̀rá ìdáadáa wọ́n sẹ́ẹ̀dẹ̀ ní ti mọ̀ ọ́ ojú wa gbàgbé ewu tọ́ba fóònù mi dandan fẹ́ gbé báàsì wà gbé afá ẹ̀dá fún èyí tó ṣe mùsùlùmí ẹjọ omi tẹ lójú yẹn lórí lẹsẹ náà mo ní fifteen ní ọ̀là ní fifteen nígbà ó ní mo ti ọkọ̀ wọn kò fifteen bẹ́ẹ̀ ní èsì wọlé fún yàrá fifteen wọlé ẹ̀kọ́ àwọn náà yẹ fẹ́ẹ̀tì nàtọ́rà lè fi márùn sí mẹ́fà kó dò láwọn ìgbà tó kọ̀ rẹ̀ àní máa ti èmi yẹn pẹ̀lú gbà tí ọba àdúgbò yẹn lọ láwọn tó kí ló ṣe omi bàjẹ́ pé mẹ́fà yẹn yọkùn mẹ́sàn-án lẹ́mùwá èmi ọmọ ibi tí mo ṣe àyàfi lẹ́yìn ìgbà tí mo wá fẹ́ lọ ọ̀dọ́ rẹ̀ lọ́mọ rẹ̀ mo wá pàdé mi tó ní ká pàdé mi kan lọ́wọ́ máa ń gbọ́dọ̀ gbé lọ lọ́wọ́ ní irú àpá rò sí i. ó ní nígbà tí mọ́mí sọ fún kó bẹ́ẹ̀ ló mọ́ àti kó bẹ́ẹ̀ ló mú yẹn lẹ́lẹ̀ lọ́nà rẹ̀ pọ̀ fún àwọn ọ̀gá yẹn. gbẹ́gbẹ́ wa máa sọ pé ẹ̀ẹ́dẹ́ sọ fún bẹ́ẹ̀ ló mú wọn wọ́n tẹ̀lé wa já wípé àpò bẹ́ẹ̀ káwọn olùkọ́ àpá òun lè yí ẹ̀wọ̀n yẹn tọ́ba jẹ́ tó jù bá ń lọ àbí nǹkan mìíràn náà téèyàn lọ pàdé lọ́jọ́ iwájú bí ó ṣe ṣẹlẹ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀ náà yẹn nítorí àmọ́ náà ní ọmọbìnrin ìṣùwáyé ìdùnnú sọ fún ọmọbìnrin wọn ká abáàkàlù wà á inna khayra inna khayra manista jarutal qawi inna khayra manista jarutal qawi yal amin inú ẹni lórí kó lè gbà lọ́jà ní kọ́ wa ṣe lè ń dọ̀rọ̀ kó lè ní ní ní ilé ìsìn náà lọ́dún wọn ti ní sílẹ̀sì ara àwọn náà sì ní sílẹ̀sì. owó ìdìbò lé yọ̀ọ́ wá sí ẹrú sí bàbá àyàwó nínú àwọn ọjọ́ ọdún mẹ́jọ àbá yà fún ọgbọ́n bá ṣáà lè pèsè mẹ́wàá náà lọ́sẹ̀ tẹ̀tọ̀ ṣùgbọ́n ló fi jí nǹkan fúnra rẹ̀ o. nígbà òsì tí tí ó ṣe nígbà tó ọmọbìnrin ṣe lọ torí bí níbẹ̀ ṣe bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ àtúnṣe ti bá pa ní ṣùgbọ́n ẹ̀jú kúrò ọ̀rẹ́ òkúrò bẹ̀rẹ̀ gbàgbà ọkùnrin ní àmàna ọkùnrin ní àmàna. àmàna ìgbàdọ́ lágbára ni yóò rí rẹ̀ wájú ọlọ́run mẹ́rin kò ní sí ìfẹ́ báwọn pé ìṣòro sẹ́ńbẹ́ láì fi àwọn ọlọ́jà àti òwà mi tí ó lè ṣe ọ̀ a sì wá sọ orípa àìnígbàgbọ́ sí ìlérí sí ọjọ́ ìgbẹ́ ẹ̀sán dọ̀gba ìyáàmà láwa parí ẹ̀ pẹ̀lú nemandic àwọn àpèjúwe nínú àwọn taari àmì wípé wọ́n ní ìgbàgbọ́ nípa ọjọ́ ìgbà ìyáàmà àkọ́kọ́ wọn náà ní àdúgbò sọ̀rọ̀ àìsàn àwọn ọmọ náà wọ́n sábẹ́ nínú àwọn ọ̀gbìn kọ́ra ṣùgbọ́n bá tá a ṣe kúrọ̀ bí ó lò wá àbábà àbábọ̀ náà ni pé nígbà tó bẹ̀rẹ̀ yọ ọmọ díì lọ́jọ́ tó ṣe padà ìlànà bá ní wípé awátẹ̀sí tẹ̀sí rẹ̀ ṣe jẹ́ káfọ̀ aṣọ pé ayọ̀ lè rí náà ẹ̀ náà ẹ̀yìn ìgbà tó dúdú náà àbí tẹ̀sí rẹ̀ wa àyàn pọ̀ bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ àbí nìkan ṣe ìlà ọ̀ ǹjẹ́ ó wúlò wa láti ṣẹ̀mí ọ̀nà bá kó وسيدي وفادادا ولاجي أجلاجي كياما ربنا تسلي قلوبنا بعد إذ هديتنا وأعطنا منك كفارا فإنك خيرها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Thank you.